اللهم صل وسلم على عبدك نبيك محمد بن عبد الله وعلى آله وصحبه أجمعين وبعد السلام عليكم السلام عليكم ورحمة الله وبركاته adúpẹ́ fún Allah bá tó ṣe wá ní mùsùlùmí òun náà ló yọ̀ǹda fún wa láti kírun ọ̀kan láàkìtà ní kí ní ìmá ọlọ́mọ ṣe lé lákìmọ̀ fún wa ọ̀pọ̀lọpọ̀ rẹ̀ já kí láyé láyé wa dáadáa ìtọ́lọ̀ ti ṣe fún ọlọ́mọ jẹ́ kó bàjẹ́ àlékún dáadáa ọlọ́run kó ṣe fún ẹnì kọ̀ọ̀kan ṣáàlà ní àárọ̀ yìí ẹbí àdéhùn kan tí mo ṣe sẹ́yìn bí ọ̀sẹ̀ bíi méjì àbí mẹ́ta sẹ́yìn nípa ayatul kursi pé a sọ̀rọ̀ díẹ̀ lórí rẹ̀ àbí nípa rẹ̀ àwọn àǹfààní tó wà níbẹ̀ lónìí láàárọ̀ insha Allah ta'ala àwò ayatul kursi ìtumọ̀ rẹ̀ ní ṣókí tàbí tá a lè sọ pé ní bọ̀rọ̀ gidi láì ní fọ́ sí wẹ́wẹ́ a ó sì mú àwọn ọ̀rọ̀ ànábì mẹ́ta tàbí hadith mẹ́ta. láti sọ nípa wá lórí ẹ̀ láti sọ nípa pàtàkì ayatul kursi lẹ́yìn pé ó pọ̀ gan ju mẹ́ta yẹn lọ mẹ́tẹ̀ẹ̀ta yìí àbí ọ̀pọ̀lọpọ̀ ohun tí máa sọ tàbí ètò pọ̀ jù ń bẹ̀ yóò wá láti inú ìwé tá a sí sharihu isnili muslim sharihu isnili muslim min adhkaril kitabi wa sunna tí. Si, abu muslim majdi bonu abdulwahab uh, alẹ́ ahmed etí ọkọ̀ afa tó ṣe tíra yìí gangan afa wa sa'id bonu ali bonu wahab alukọ̀tọ́ni tí a tá a mọ̀ sí ismail muslim lẹ́yìn tá a fa ìtún ṣiṣẹ́ rẹ̀ torí wá sọ háhà rẹ̀ wàhálà kọ́ àwọn ó ṣàtúnṣe sí àwọn tó ń wò pé kò lálàáfíà ń bẹ ó sì tún sọ̀rọ̀ lé àwọn ìkọ̀ọ̀kan lórí ń bẹ ìwé máa ti mú ọ̀rọ̀ yẹn kì í ṣe ọ̀rọ̀ agbárí tèmi mo sọ lè nítorí ẹni tó bá láǹfààní sí ìwé yẹn kó lè máa kà dáadáa tàbí ẹni tí ò bá ní ẹlòmíì lè má mọ̀ pé tíra hisnul muslim náà tó mọ kí pé ó ní sáré ó ní àwọn tíra tó fi ṣàlàyé dáadáa. ayatul kursi aya kan nínú alukur'ani ni. ayatul kursi nínú suratul Baqara òní ó wà ó wà ní àyà ọ̀tàlérúgba ó dín márùn ọ̀tàlérúgba ó dín márùn tí a mọ̀ sí two hundred and fifty five hmm, two hundred and fifty five òní àyà yẹn nínú suratul Baqara ọ̀rọ̀ pọ̀ tí ànábì sọ nípa ayatul kursi. ayatul kursi yìí ó lọ báyìí pé a'udhu billahi as-sami'il 'alim minash shaitanir rajim min hamzihi wa nafthihi wa nafthihi Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ọlọ́run sọ pé Allah ẹni tí ń jẹ́ ìjọsìn ò tọ́ sí ẹnikẹ́ni àyàfi nìkan al ala ni alqayyum ọba tó dá dúró fúnra ẹ̀ ayé lè li dhatihi wa qayyumu li ghayrihi òun ló dá dúró fúnra rẹ̀ gbogbo nǹkan tó dúró ọlọ́run lójú ó dúró kìí pé kéèyàn nìkan là ní nǹkan dúró gbogbo nǹkan tí ń bẹ pátá bíbẹ ọlọ́run ló They depend on Allah. Allah does not depend on any other thing. Allah is self-dependent Why others are dependent on Allah. Ọlọ́run ọba dá dúró fúnra ni kò ní bùkátà sẹ́nikẹ́ni àbí nǹkan kan ṣùgbọ́n gbogbo nǹkan ló ní bùkátà sọ̀lọ̀ wọn ò sì lè máa bẹ̀ àfi pẹ̀lú pọ́lọ̀ ni wọ́n máa bẹ̀. Láta àkóso òsínà tó ń wà lànà òǹgbé kì í ta ọlọ́run gbẹ̀ǹlé pé yóò sùn. He does not slumber neither does he sleep ọlọ́run ọba kì í tó gbé gbèlè pé yóò sùn lahu máa fi sàmàwá àti wà máa fi àpì gbogbo nǹkan pátápátá tí ń bẹ ń sánmà méjèèjì wà máa fi àpì àti gbogbo tí ń bẹ lórí ilẹ̀ gbogbo ilẹ̀ méjèèjì lahu ti ọlọ́run ọba ni kò sí ẹni tó ní nǹkan kan lórí ilẹ̀ àpèjúwe eléyìí rọrùn náà gbogbo àwọn tó ní nǹkan ńlá láyé ń gbóná lọ báyìí wọ́n ti kú nǹkan tí wọ́n nìyẹn ta lónìí ìbáàrí di ilé bóyá ilé kan wà bí kan sí tó bá yá ilé ẹ̀gbọ́n ní síbẹ̀ lómi òtún kan ẹlòmí ilẹ̀ òun ni wọ́n mọ̀ já sí àwọn bàbá tó kan ti já sórí ilẹ̀ tá a wà yìí níjọ̀mọ́ nígbà tí wọ́n ń dáko síbi wọn oko mi ni ogun bàbá òun gan àmà àwọn tó mọ̀tàn pé wọ́n jọ jà gan òtún sí wọn ẹlòmíì lódó tó ti kọ́lé sí tó tún ṣe fẹ́ǹsì kò fi lè dẹmarkéètì kó ń lónìí àti bẹ́ẹ̀ gbogbo ilé bá ń kọ́ tó bá tún yá ń kọ́ àwọn kan tiẹ̀ tó nímọ̀ pa kan tiẹ̀ sí bóyá tákọọ́lẹ̀ bá wà fáwọn tó lè kàṣà bóyá kó lọ́n gbà nù wọn láhùn máa fi sàmà wà àjọ gbogbo tí ń bẹ ń sàmà méjèèjì àtìlẹ̀ méjèèjì tiẹ̀ ni ọlọ́run ló ní eléyìí ló fagilé ọ̀rọ̀ táwọn èèyàn máa ń sọ pé aláyé lọ́rùn ànábì ìpètà bá lọ program ìdí ètò pàápàá tí wọ́n bá ń ṣe àṣàláàtì tàbí tí bá ń ṣètò kan èrò pọ̀ sọ́lú alánàbí kẹrim sọ́lọ́lá àlẹ́wọ̀sọ́lá ah ẹ̀yọ̀mbọ ànábì ni sọ́lú alánàbí kẹrim sọ́lọ́lá àlẹ́ ah alayé lọ́rùn ànábì wọn là ń kí sọ́lú àwọn ìwà ní sọ́lọ́lá àlẹ́wọ̀sọ́lá kan lára sọ́nà ànábì jẹ́ ẹ̀dá kan nínú ayé àtọ̀ ọlọ́run wa ní làáhù òun ní gbogbo ẹ̀ jẹ́ torí ànábì kọ́ lọ́lọ́ ànábì kì í ṣe ọlọ́run ànábì dẹ́ yàtọ̀ sí bá kiri ṣe mú jésù jáde àwọn kírísítẹ́nì tí wọ́n sọ pé jésù èèyàn tó ní ànábì kò wá látara ọlọ́run torí pé ọlọ́run ní ọlọ́run sọ fún wa ní kúránì wípé nukúlù wà láwọn làmìyálì ọlọ́run ò bímọ nínú ìtumọ̀ pọ́lọ́run ò bímọ ni pé kò sí nǹkan kan tá a lè rí tó ya pé àtàrà ọlọ́run lélẹ̀ ti jábọ́ tàbí ló ti ya wá tàbí ló ti wá rárá alukọ̀yùn ó dájú fún rẹ̀ sọ anábì kì í ṣọmọ ọlọ́run ọlọ́run fi máa ń kìlọ̀ fún un Kùránì ọlọ́run ṣàánà mo ti sọ pé ṣókí náà ni máa ń dá lẹ́dí yẹ́ṣfọ́ àyíndà ta ló ń tọ̀ ń tó lè ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run tí ó ṣìpẹ̀ pé ọlọ́run ṣàánú ẹni ìlàbí ìdùnní àyàfi pẹ̀lú ìyọ̀ǹda ọlọ́run pẹ̀lú ọlọ́run ló lè yọ̀ǹda eléyà ọ̀rọ̀ tó gùn ni òun là ń pè ní ṣàfáà mi ní kí ṣàlàyé náà lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ lọ́rọ̀ tí ó tún gba bí ọgbọ̀n ìṣẹ́jú sí wákàtí kan ní tàwa fẹ́ ṣàlàyé lẹ́kùnrẹ́rẹ́ kódà tàwa fẹ́ ṣàlàyé rẹ̀ lẹ́kùnrẹ́rẹ́ yóò tó wákàtí mẹ́ta tí bá sọ pé lẹ́kùnrẹ́rẹ́ ọ̀rọ̀ ṣàfáà torí pé tí wọ́n ń pè ní ṣàfà àmì káṣípẹ̀ fẹ́ dà káṣípẹ̀ rẹ̀ hmm? ṣàfà àtàwọn òyìn ìmọ̀ ìṣìpẹ̀ yìí ọ̀kan wà tá à ń pè ní àṣàfà àtúlẹ̀ ọ̀dùnà tàbí àṣàfà àtúlẹ̀ kóbẹ̀rà ànábì ló máa ṣe yẹn ìṣìpẹ̀ tó tóbi jù tàbí èyí tó ga jùlọ òun lè tànàbì máa ṣe níjọ́ gbèǹdè fún gbogbo ẹ̀dá àti mùsùlùmí àti kèfèrí pé kọ́lọ́n kó dájọ́ kọ́mọ náà máa lọ náà náà kọ́mọ àlìjẹ́nà wà kì í ṣe pé kọ́lọ́n ṣàánú kìfìrí kó wà àlìjẹ́nà o rò pé náà ṣàfà àtànà bí ó ṣe gbèǹdì àwọn ànábì ọlọ́run ó sì pé àwọn mọ̀lẹ́kọ̀ ó sì pé àwọn ẹ̀dá ó sì pé ara àwọn mùsùlùmí ó sì pé ṣùgbọ́n ọlọ́run ẹnìkan ò ní sì pé ẹnìkankan ẹ̀pẹ́lú mi máa àwọn kan máa ń tara sanra wọn jẹ pápá àwọn tí wọ́n láwọn ń ṣe súfí wàlá sí àmà àlùgùláàt nínú súfí yìí pàápàá jùlọ àwọn aláṣejù nínú àwọn súfí wọ́n ò máa fi yé ẹni tí kò kírun wọ́n ò máa fi yé ẹni tí kò gbààwẹ̀ ọ̀mùtí pé àwọn ṣéwù ní tó bá ti sin àwọn tó bá ti mọ àwọn àwọn ó sì pẹ́ lọ́dọ̀ ọlọ́run àwọn ó mú ọ wà lìjẹ́ náà ọlọ́run ní ọlọ́run ní ẹnikẹ́ni mọ́ndàlẹ́ tálẹ́ni náà tó lè ṣìpẹ̀ lọ́dọ̀ ọlọ́run ilá àbí ibni láìjẹ́ fọ́nà yọ̀ǹda kò pọ́síbù ọlọ́run sì ní yọ̀ǹda fún ẹnikẹ́ni láti ṣìpẹ̀ kò sì tún yọ̀ǹda ká ṣìpẹ̀ fún ẹni tá a fẹ́ ṣìpẹ̀ fún méjèèjì ni yóò yọ̀ǹda kí wọ́n ṣìpẹ̀ ẹni tó fẹ́ ṣìpẹ̀ fún yẹ yóò tún wá yọ̀ǹda kó ṣìpẹ̀ fún àyàfi kọ́lọ̀ ti yọnu sí ẹ̀yìn méjèèjì tẹ́lẹ̀ rìbọ̀ tọ́lọ̀ bá yọnu sí ò lè rí pẹ̀ṣẹ̀ fún tó àdádó ń bẹ̀ dá bí i àgbébọ̀ lọ́rọ̀ fi yún gùn àwọn ayé wà ní Kùránì o àtàṣe rọ̀ kádádó ń bẹ̀ bí a ń mi àmọ́ sọ̀rọ̀ nípa aṣàfáà ya'lamu ma bayna aydihim ya'lamu ọlọ́run ló in tó ń bẹ níwájú wa kò sẹ́ni tó mọ̀ ọ́ gbogbo àwọn tí wọ́n sọ pé àwọn mọ̀lá ìjẹ́ ìbáwa náà rí gbẹ̀yìn wọn lójú ayé láì tí ìkú òní ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà wòlíì babaláwo tí wọ́n sọ pé wọ́n ń gbàyàn là làwa náà rí ń gbà táìsàn kọlù wọn ò ríra wọn gbà là mo ríra wọn gbà láwọn hmm, àwọn táwọn èèyàn pè léèyàn ńláńlá èèyàn tó tóbi gbogbo alárí tó ṣẹlẹ̀ sí wọn lójú ẹ̀mí wọn tí wọn ò sì kú ah, kánilágbájá wà láyé ni kí ní yóò ní ṣẹlẹ̀ ọlọ́run fi pọ́ńtọ̀ ń lé ni bó wà láyé tọ́lọ́run fi ó ṣẹlẹ̀ yóò ṣẹlẹ̀ àrí ti sínágọ́gù nígbà tí ilé wó mọ lórí àwọn èèyàn tó kú ń bẹ̀ wọ́n sọ pé ó máa ríran kò dẹ̀ rí pé lè fẹ́ wó àwọn kan wá ń purọ́ pé aeroplane kan tó kọjá ní kìí ṣe rí pé aeroplane fẹ́ kọjá lásìkò yẹn bíi ẹ má dùn bí òun aeroplane nìkan fẹ́ kọjá o iṣẹ́ àárẹ̀rìn aeroplane kọjá àárín infrared níbo ṣùgbọ́n àwọn òmùgọ̀ ṣe hàn pé ọlọ́mọdé ara oko gbọ́n kára lè lè mọ ẹ̀rọ mútu jẹni tó bó ṣe rí nìyẹn ọlọ́run ṣàánú ó ti ẹ̀ pọ̀ bẹ́yẹn ṣá hmm, ó pọ̀ yàlámù ma bẹ́yìnà ìdí wọ́n máa kọlùfà hùn èyí tí ń bẹ lẹ́yìn ọlọ́run ló mọ̀ sẹ́n tó nímọ̀ kọ̀kọ̀ abẹ́lọ yẹ kí ní ìwò kí ló fẹ́ yẹ̀wò gbólélé ìtiwá gbólé ti fẹ́ mọ̀ wọ́lá ṣètò nàbì ṣe ìmìn ẹ̀mì ẹnìkan ò lè rọ kíká nǹkan kan nínú ìmọ̀ ọlọ́run kìí ṣe pé kó rọ kíká gbogbo ìmọ̀ ò ṣe ìn bí ṣe nǹkan kan ó ti ilẹ̀ kó kéré mọ́ nínú ìmọ̀ ọlọ́run kò sẹ́ni lè mọ̀ ọ̀wọ́ ìtọ́lọ́n fẹ́ kó mọ bẹ́ẹ̀ ni ó mọ̀ gbogbo kí wàá yí àfààyàn mọ̀ àìmọ̀ kan ni ó jẹ́ kí ẹni tó ń sọ lọ́rọ̀ bẹ́ẹ̀ máa sọ yorùbá lájọ jẹ́ ní ìfìtàǹjọ ń sọ ṣẹ́nìkan wà tó mọ gbogbo yorùbá tán àgbà <laughs> tẹnìkan náà ní gbogbo yorùbá ló mọ olùgbò ló ṣe fẹ́ mọ gbogbo yorùbá ṣé àwọn ẹ̀ka yorùbá yóò mọ gbogbo ẹ̀ka yorùbá àwọn èkìtì àti wọn ṣe yorùbá ni ìjẹ̀ṣà sí wọn ṣe yorùbá ni àwọn ẹ̀ka abẹ̀hún tí wọ́n bá ń sọ àwọn èdè ní kò lè gbọ́ àjùmọ̀ ló tí ẹ̀ ní ó mọ̀ ẹ̀ ń jábì yẹn lè àti ìsọ àwọn dábì sí ti àwọn àwọn ìbòmí o físíìsì o o ẹni èyí tó bẹ̀rẹ̀ fún sí làwọn oníwèé ìyẹn lè ń ká mọ̀ pé èèyàn mọ̀ kankan nù àfihàn ni ó mọ̀ torí pé bẹ́ẹ̀ bá ṣe ń lọ òkè sí ìwé rẹ̀ ó máa dínkù tó bá ṣe ń lọ òkè sí ìwé ó máa dínkù tó bá ṣe biology sí ìlú secondary school ìgbà tó bá lọ ṣe dìgírì tó bá ṣe masters wọ́n ti máa sọ plant àbí animal ìgbà tó bá fi ṣe phd ó ti mú bí kan nu animal ìgbà tó bá fi lóun ṣe research ó lè jẹ́ ó lè jẹ́ bí àtàǹpàkò ó lè jẹ́ bí pátákó ẹsẹ̀ màálù ló mọ̀ ṣèkú àdílé lórí ó lè ṣe títí pé pé aáyán ló mọ̀ sọ̀rọ̀ lé lórí tí wọ́n á béèrè ọ̀rọ̀ ẹ̀fọn wà ní kò yẹ ẹ lọ bá pírọfẹ̀sọ̀ báyìí báyìí ló mọ̀ nípa ẹ̀fọn bẹ́ẹ̀ ní history mo ka professor adé ajayi adé ajayi ni wọ́n fún ní oyè sálàbí fún oyè bá amòfin ilẹ̀ yorùbá mo ka pípa kan tó present ní ui lórí ọ̀rọ̀ ní orúkọ hall orúkọ hall ní ui ó wá ń sọ ìtàn ó wá fẹ́ sọ̀rọ̀ nípa usman dan ó wá níwẹ̀ẹ́ bó ṣe jẹ́ pòfẹ́sọ̀ tó wá dárúkọ ẹnìkan dókítà wà lẹ́ni ẹ̀ kì í ṣe prof ó lóun ojú báyìí pé òun ni specialist lórí ọ̀rọ̀ Usman Dan ó kọ́kọ́ jù báyìí kó tó wá sọ̀rọ̀ kan nípa Usman <laughs> Dan ọ̀rọ̀ yóò fọ́ nìyẹn sọ ọlọ́run sànù wa wọ́n sá kùrìsì yìí náà bá fi sọ pé gbogbo ẹni tí ń àpò kó lè máa àní ìbìlẹ̀ ìlìmì màárífà gbogbo ẹni tó ń fi àtìmọ́ra òun gbẹ́ra rẹ̀ fóun nímọ̀ sọ fún pé àrọ́fta ṣe àná wà gọ́ọ́bà àǹkà àṣìyà nǹkan kan ló mọ̀ èyí tó pọ̀ nù ọ́ nínú ìmọ̀ ó fún tó pọ̀ ni wọ́n fẹ́ kùrùsí yìí ti hmm? tọ́lọ́n ẹlòmíràn ní hmm, tọ́lọ́n jókòó sí rárá ọlọ́run kan dàbí ọlọ́run ni ó gbá ààyè ju sánmà àtìlẹ̀ lọ samawat sánmà méjèèjì àtìlẹ̀ méjèèjì kùrìsí ìrìyẹn tóbi jù lọ kùrìsí yóò sì tóbi tó àrùsì gbàtánà sì ń fún wa ní ìró nípa káfí kùrìsí ìwọ̀n àlẹ́ àrùsì olódàbí ìgbà tá a mú nta lè pè ní kọ́bọ̀ nìsín kéèyàn wá jù sí aṣálẹ̀ ẹnìkan sọnù hmm? bí kọ́bọ̀ yẹn ṣe rí sí gbogbo ilẹ̀ yẹn bẹ́ẹ̀ ni kò sí oríṣi àwọn ṣe ṣé yẹn ó rí owó yẹn gan lórí ilẹ̀ ò lè rí ọ̀tọ̀ yẹn jẹ́ pé kò sí kò hàn lórí àṣì ó dẹ̀ wà ń bẹ̀ bí ò ṣe hàn lórí àṣì yẹn ó tó ju gbogbo sánmọ̀ méjèèjì méjèèjì torí pé sánmọ̀ méjèèjì àtilẹ̀ méjèèjì abẹ́ àrṣì ọlọ́run wa torí pé gbogbo ohun tí ń jẹ́ṣẹ̀ ìdá pátá wà nísàlẹ̀ àrṣì ọlọ́run wà lókè àrṣì ohun èsì ìṣe ẹ̀dá gbogbo ẹ̀dá pátá ìsàlẹ̀ existence under the àrṣì gbogbo tó bá ní kílẹ̀ ẹ̀lẹ́wẹ̀ gbogbo tó ti fẹ́ máa fẹ́ yẹn lọ wà láyà údù ṣèlú láyà údù kò kó ìnira bá ọlọ́run kí ni mo sọ yìí kò kó ìnira bá ọlọ́run kò sì náà ní agbára kankan kò rẹ̀ hẹ́jì umar mímójú tó sánmọ̀ nídìí àtìlẹ̀ nídìí wàhúwà náà àlíyù làbí ọlọ́run ọba ni ọba tó ga jù àròfẹ́ òfáòkọ̀ ọ̀họ̀lẹ́kẹ́ tí o fí o rẹ̀ tayọ gbogbo nǹkan tó ń jẹ́ ṣẹ̀dá mi ṣe sọ pé áàkì lókè lọ́nà wa bí kì ìsàlẹ̀ ní ṣẹ̀dá àlíyù bí máa ní àwọn pé fọ́ọ̀kọ́ kọ̀lẹ̀kìtì fíò fíò wá nìkan ọlọ́run páyọ gbogbo tí ń bẹ wọ́n wà láàlíyù làábí ọba tó tóbi alìkàbírò ládi láṣẹ àkbàrò mìíràn kò sí nǹkan tó tóbi tọ́lọ̀ nínú àwọn àǹfààní tí wọ́n ń bẹ fún ayatul kursi òun ni kíké ayatul kùrùsí lẹ́yìn ìrun kíké kí mo pè ayatul kùrùsí lẹ́yìn tí a bá kírun tán Ànábì wa Muhammad sallallahu alayhi wa ó sọ fún ọ̀kan nínú àwọn sàábí rẹ̀ tàbí ní Abu Umama alibahili. orúkọ rẹ̀ ní sudayu bunu ajilam anabi ni mankọrọ ayatal kùrìsì yìí dúbùrọ̀ kúlì sọ̀láti maktuba lam yamna'uhu min dukhuli aljannati illa limaut ẹnikẹ́ni tó bá ń kí ayatul kùrìsì lẹ́yìn gbogbo ìrun ọ̀ranyàn dúbùrọ̀ kúlì sọ̀láti maktuba gbogbo ìrun tá ń pè ní ọ̀ràn èèyàn mélòó ní ọ̀ràn èèyàn márùn ẹni tó bá wá ń ké lẹ́yìn gbogbo ìrun ọ̀ràn èèyàn ànábì ní lámìyàmùnà òhù lámìyàmùnà òhù bẹ̀rẹ̀ kó jẹ́ lámìyàmùnà rí pé lám áfù náfìyẹn wàjá ní lámìyàmùnà òhù kò sí ní tí ó ṣe léèwọ̀ fún tàbí tó lè janna illa lil mọ̀ n tí ò ní jẹ́ kó ń tàn wọ́n wà lìgẹ́ náà ni pé kó mọ́ kú tó bá lè máa kà lẹ́yìn tí ni lẹ́yìn gbogbo ìrùn mára àrùn in tó lè mọ́ jẹ́ kó kú wà lìgẹ́ náà ni pé kó mọ́ kú yẹ fún yóò jọ máa jù náà ìtànà bí sọ ni sọ̀rọ̀ bá àlè ọ̀fúnná fún ta ni Abu Umama alìbàáyì táǹpé ní sùdá ìgbóná àjùlẹ̀ ni nítorí pé ááyà ahun náà ló tóbi jù nínú kùránù ànábì sọ fún sàábí ń pè ní Ubay ibn Ka'b ó là ń pè ní Abul Mundhir ọmọbìnrin náà fẹ́ sáré jí lọ oko láàárọ̀ bóyá ká ní ó ká lè lọ oko tá lọ ni o torí òjò ti ń lọ díẹ̀ díẹ̀ rẹ̀ tó kọ oko oṣù àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ tó fẹ́ lọ àfáà kan tó ṣe níbi tó ti tó ti rẹ́lé mo fẹ́ sáré lọ rẹ láàárọ̀ ṣùgbọ́n ẹ jẹ́ ká ọlọ́run kó kó ṣàánà wa iṣẹ́ tá a fẹ́ ṣe kọ́lọ́run kó bá ní fàlùbáríkà sí èèyàn lè débẹ̀ gan kó ibi tó tún wá wà ọ̀kadà ò débẹ̀ àwọn kan ló tún lọ rù ó ní ó bèèrè lọ́wọ́ àbú múndírí inú sọ ìbùkọ́rí abúlé múndírí ó ní wọ́n pe àsàrí ẹni ọba ìbùnú kap náà tó há kuran pé ní ọba ìbùnú kap kódà ànábì ní ká kọ́ kuran lọ́dọ̀ wọn inú àwọn mẹ́ta tá ànábì ní ká kọ́ kuran lọ́dọ̀ ọba ìbùnú Ubay ibn Ka'b àti ìtànlẹ́pẹ̀ ìsìn Mu'adh ibn Jabal. so lọ́rọ̀ kan ṣá ànábì ní ayyu ayatin fi kitabillahi a'zam áyà wo ló tóbi jù nù tíra ọlọ́run nù Qur'an qala Ubay Ubay ní Allahu la ilaha illa huwa al-hayyul qayyum ni Ubay ní ìyẹn ní ayatul kursi Ubay wa sọ wípé fàdọ́rọ̀bà fi sadri ànábì wa gbà ńláyà gbà tó ń sọ̀rọ̀ ẹ̀ tán summa qala ليهنك ليهنك العلم ليهنك العلم ó ní á ìmọ̀ ó di ìrọ̀rùn fún ọ ìrẹ́ ìbá ìbùnà káàmù lẹ́yìn náà lànàbí wa sọ pé thumma qal lẹ́yìn náà lànàbí wa sọ pé walladhi nafsu muhammadin biyadihi mo fi ẹni tí ẹ̀mí muhammad bẹ lọ́wọ́ rẹ̀ búra ta ló ń ló ń sọ iná lè hàdí ilẹ̀ ayà lè sáà náà ayà tó ń wò yìí ó ní ahán kan ayà tó kùrì sí rí tó ń káì ó ní kí ni lè sáà náà ó ní ahán kan wáṣà fàtàì ó sì tún ní ètè méjì ayà tó lè kùrì sí ní ahán kan ó tún ní ètè méjì takọ́dásá lè mọ́lìkà ìndàsáàkìlà àbṣì ọlọ́ni àlè ahọ́n kan àti ètè méjì tí kìrìsì ìfín tó ní ó fi ń ṣàfọ̀mọ́ ó ń fògo fún ọlọ́run ọba ní abẹ́ àlàárṣì ọlọ́run tó fi ń yin ọlọ́run tó fi ń fògo fọlọ́run tó ń ṣàfọ̀mọ́ ọlọ́run áyá tó kìrìsì fún rẹ̀ lọ́ọ̀tọ́lọ́run sàánà tó ń torí náà bí èèyàn ti rí nìyẹn nínú ọ̀rọ̀ táwọn fi tún sọ nípa áyá tó lù kùrìsì yìí o tó ní í ṣe pẹ̀lú ìṣọ́ nínú hadithi Ubay ibn obe yìí náà Ubay ibn kí mo pè Ka'b ó ní ojuru ojúrúnú mi tamurin eléyìí ó tètè yé wa lóòndó àtìkìtì ó lè yé wa náà lẹ́ Yorùbá wá tí ń sá orisa na yàtọ̀ sígbà tí èké dáyé tá a sàdápò hmm. àwọn èèyàn wọn ìfi àṣà sínú àpò tẹ́lẹ̀ lẹ́bàá àwọn ọ̀jọ̀gbọ́n ṣe sọ̀rọ̀ hmm. ibi fìlànà ẹmọ dé mọ́ rí báwọn ọ̀jọ̀gbọ́n ṣe sọ̀rọ̀ ẹ ò pé fún mi láàṣà tó bá ti ṣí fìlà orí rẹ̀ wọ́n rà àṣà àwọn èèyàn wá ń bẹ̀rẹ̀ sí fi àṣà sàpò fún mi láàṣà kí n fi ẹ̀kọ́ sí àṣà wọ́n lọ fi sápò ìké ló dáyé káṣọ adékèmí tó dápò jẹ́bí àwọn kan ṣe ń ṣàlàyé nínú àwọn onímọ̀ ọ̀rọ̀ tí mo fẹ́ sọ tí mo lékè ló dáyé jẹ́ fáwọn kan wà sákòókù sórí sánú orí ilẹ̀ yẹ̀pẹ̀ ni wọ́n ń sá sí wọ́n ní kó lè fà wọ́n kó lè gbé wé ìyẹ̀pẹ̀ ó so mọ́ èso kòkó ṣùgbọ́n ṣé dé ìbò bá lọ yẹ̀pẹ̀ mọ́ kòkó fún wa tó ní ká fi máa mu tíì bóò ní ó ṣe rí ọlọ́kùta ṣe yóò dùn lẹ́nu wa ó ti láwọn ọ̀kan sàlẹ̀ ẹ̀rìn àwọ̀ àwọn tí wọ́n mú tí wọ́n ní tí ní àwọn alákójẹ́ pẹ̀ sí o so orí sáyẹ káàrẹ̀lá òjúrú lómi tamurin èso dábínú táà máa ń jẹ yìí tí wọ́n pè ní déèsì lédè ìgbò yìí dábínú táà máa láǹtí ni ẹ̀rí pé wọ́n ti ń lókùtà ní ìsìn díẹ̀ díẹ̀ tá ń fọ̀ òun náà ẹni tá ń pè ní ọ̀bẹ ìbùnùká wá ní orí sá torí pé èso dánù yẹn tútù ni wọ́n máa ń sa ni tí ó fi gbẹ fàkàánà ya ń kù só wá rí pé tóun bá ti sá dábínú báyìí yóò máa dé tó wá ti dijọ́ kejì àá kí ló ṣẹlẹ̀ yóò reduce fáàrọ̀ sàúdà àtàlẹ́là gbà tó di alẹ́jọ́ kan lóun ó ṣọ́ọ̀kì ni wá dúró ọlọ́gẹ̀gùn ó ń ṣọ àwọ̀ ẹni tó ń kó kìíní fàídà ó wà bí dáàbà ti ṣíbíhàlùgbòlá àmì mọ̀tẹ́lẹ̀ ìgbà tó dòrú ló bá rí àlùgbòlá àmù kan àlùmọ̀tẹ́lì ọmọ lẹ́kùnrin kan tó ṣẹ̀ bàlágà ọjọ́ orí ẹ̀ bó ṣe tọmọ ẹ̀ bàlágà ó ṣẹ̀ tọmọ ọkùnrin ni ṣẹgẹ́tẹ̀ tí ń bọ̀ wá síbi kìíní yẹn sálámù alẹ́ ló bá sálámù sí asálámù alaykum fàrọ́dà sálámù ẹni yẹn dẹ̀ dáhùn sálámù fàkọ́ọ̀lá mẹ́rin àn wà ní taniọ́ kò wá béèrè pé mani àn mọ́ àǹtì ló sọ fún pé kí kò sọ pé tanu kínú <laughs> ló fi sọ fún tọ̀ ẹ̀rí pé ó ṣe é ṣe kó wò pé kì í ṣe

láìmọ̀ pé ẹkù ohun ẹsẹ̀ ara ẹ̀ náà ní gbọ́ kọ́ọ̀l onínà wíl ní yadak ọgbà ìgbọ̀nwọ́ àmẹ́wọ́ ẹ̀ sí mi jẹ́ wọ́wọ́ ẹ̀ fanáwàlà ubi yẹ́dì yìí ó tọ́ bá náwọ́ fanáwàlà uyada ọba náwọ́ sí ọba yìí fàyídà yàdù uyadù kálíbí wọ́n á rí pé ọwọ́ yẹn ọwọ́ wà ṣáàrù ó ṣáàrù kálìbì irun tó wà ní ọwọ́ yìí náà tún jẹ́ irun ajá kọlù wà ní hádá hólùkù ìjìní tí báwọn àjànú ṣe máa ń rí nì òbí tí ṣe báyìí ní ṣẹ̀dá yín rí ṣẹ̀dá pé kì í ṣe bẹ́ẹ̀ lórí ó dà bẹ́ẹ̀ ni nítorí pé àjànú máa ń yíra padà ni lórí kọ́dí àlìmtì kọ́dí àlìmọ́tì lè jínú ánàmà sí ìmọ̀rọ̀ jùlọ ní aṣádàmì ní jẹ́ ń wí fún ọ àwọn àjànú fún àwọn mọ̀ pé kò sẹ́ tó burú tó mi ẹ̀wọ́ tó sọ fún ọ̀fẹ́ àwọn àjànú fún àwọn ṣe kíni wọ́n mọ̀ pé kò sí àjànú kan tó burú tó òun tó le tó òun jẹ́ ń tú sí tó le tó òun já bẹ́ẹ̀ ni kí ẹ̀hẹ́n kí ló wá kí ló gbé ọdẹ jí ẹ̀wọ̀n tó sọ àwọn ìjànú ìjàpá náà àwọn àdámà ìjànú wọn máa ń purọ́ gbogbo wọn ni ẹ mọ̀ pé kò fẹ́ tó burú tó báwọn atọ́jú náà ṣe máa ń sọ lọ béèrè ní gbogbo lẹ́yìn kò sí irọ́ nípa o tí ẹ bá di ìpá kan sí ilé yín nìdí àǹfà lẹ́sẹ̀ péra yín ẹlẹ́dẹ̀ ń ṣàyàn nípa ẹ̀ ṣàbà náà tó ń jajẹ́ tó ń jatàkùn á ló ń jajẹ́ ẹ̀ńkan fún ẹ̀wọ̀ yẹn yín sìn ẹ̀wọ̀ ẹnu mi ti bẹ́ẹ̀ dáadáa ẹ̀rẹ̀ tẹ́yìn bá jà tẹ́yìn bá láwọn ọlọ́kọ̀ tẹ́yìn bá ju ẹ̀ṣẹ́ sí i gbogbo ìlú àwọn adáyàn lẹ́bi àwọn ẹ̀yìn àfáà náà lẹ́ tó ń ṣe báyìí kìíní kan kìíní wọ́n ló sọ pé wọ́n ló lágbára jù ú sí i so bó ṣe halẹ̀ mọ́ òbẹ́ ìnú òbẹ́ ìwá ní èyí ní ìyẹn kọ́kọ̀ kan mí jàre kí ló gbé ọdẹ bí wà ní balagọ́nà anákàtò ìbù sọ́dàkọ̀ agbọ́ ìròyìn jọ́dọ̀ wa wípé onífẹ̀ẹ́ sí kó máa tọrẹ fàjí iná nù sí ibù mi ń tọ̀ àmì ìdínú ta fi wá ń mú ìpín ti wá káwa náà mú nínú oúnjẹ rẹ̀ fi mọ̀ pé ó nífẹ̀ẹ́ kó máa tọrẹ láti wá ń bù nù àwọn ń jí lóòrùn làwọn wá ń jí ọjà ẹ̀ kó làwọn kó dábínú rẹ̀ kọ́ọ̀lá ìlànà ìkọ̀ tó bá rí bẹ́ẹ̀ kí قال هذه الآية التي في سورة البقرة الله لا إله إلا هو الحي القيوم إلى آخره Àyà yìí tó wà ní sọ́ọ̀tù bá kọ́rọ̀ ní ẹ̀nà ayá tó rùkú sí ló lè là wá lọ́wọ́ ló lè là yín lọ́wọ́ wa. Mọ́ ń kọ́ làáhìnà yóò sí yá ìnà yóò sí òjì ìrọ̀mí nà hátà yusbiha. Ẹni tó bá fi sọ lálẹ́ ní ìrọ̀lẹ́ báyìí, wọ́n ó dáàbò bò wọ́n ó sì ṣọ kúrò lọ́dọ̀ wa títí tílẹ̀ ó fi mọ́. tó bá sọ lálẹ́ wà mú ń kọ́ là ẹni tó bá sọ hínà tó sọ nígbà tó jí tó sọ láàárọ̀ lẹ́yìn ìṣubú ìlú òjì rọ̀ nínà hátà yóò siya wọ́n ó sì tún ṣọ́ wọ́n sì dáàbòbò kúrò lọ́wọ́ títí tí fi ṣù fàlámà ùbẹ́ ìwà lọ bá anabi fàdákàrọ̀ dáàlìkàlá ó wá sọ ntálìjẹ́ ní ẹ̀sọ́ fànábì fàkọ́ọ̀lù ànábì ní sallallahu alaihi wasallam sọ́dàkọ́lẹ̀ sọ́dàkọ́lù họ̀bìlì a òdodo ni họ̀bìlì yẹn sọ ẹ̀dá burúkú yẹn lọ́sẹ̀ ní họ̀bìlì ìdọ̀tí ẹ̀gbin ẹ̀dá burúkú yẹn òdodo ló ṣe kí ni òun ló sọ ẹ̀já fi ta mú wáyé á fi nínú ọ̀rọ̀ nípa ayatul kursi náà Abu Hurairah radiyallahu ta'ala anhu sàábí ànábì ni ó ní wàkálà ní Rasulullah sallallahu alaihi wa alihi wa sallam bí hizbi zakati ramadana ànábì fi ní ṣọ́ zakatu ramadana ànábì fi ní ṣọ́ ìyẹn tá ń pè ní jákà zakatul fitri àwọn èèyàn ń gbé wá nígbà yá ànábì ó wá ní stọ́ọ̀ yàrá àpò nǹkan pamọ́ sí bí wọ́n ṣe ń kó wá wọ́n kó ń bẹ̀ ànábì wá ní kó mọ ẹṣọ́ torí olè tí ó wà á jì ó fi hàn pé ó ti pẹ́ táwọn èèyàn ti ń jalè kódà ń ayé ànábì mẹ́dínà àwọn èèyàn ń jalè àìjẹ́bẹ̀ wọn ò ní sọ pé kíkí ni o kí wọ́n máa ṣọ́ ó fi hàn pé bá gba ọdẹ kó ṣọ́bì kan nù súnà tá bá gbẹ̀lú ní èwo tó ń ẹ̀báwọn kan máa ń sọ àwọn ọ̀rọ̀ rúnrùn bẹ́yẹn bí àwọn Christian wọ́n sọ pé àwọn Muslim ẹmọ́ jà fọ́lọ́ ẹjọ́ lọ́wọ́ jà fún rẹ̀ aláìmọ̀kan ni wọ́n a lè gbọ́dẹ sílé Ọlọ́run dáadáa kó mọ̀ ṣọ́bẹ̀ tí wọ́n bá rí onílẹ̀ kí wọ́n nà tí wọ́n mú wọ́n fi yà tí wọ́n fi ń gbèlè jẹ́ tàbí kí wọ́n lọ fáwọn aláṣẹ ẹni ẹ̀yìn àbá ìwọlẹ̀ tó ń ṣe ìbí ago Ọlọ́run ló gbé ẹ̀fílẹ̀ Ọlọ́run ó dájọ́ fún rárá nùsùn ó ní káàbù rẹ̀ rà kó ṣe kí ni kó máa ṣọ́ ó tún yé wa lóde òní wípé àṣejáka gan-an lè mọ́ kó fi mọ́ṣáláṣí tó bá pọ̀ wọ́n tún fi ń ṣọ́ ó já ó pọ̀ nù ẹni tó bá ní bùkátà sí yóò wá béèrè tàbí wọ́n lọ máa pín fún wọn fàátáàní ààtìn gbàgbéjò lẹ́ni ẹni tí mọ́ dé kan bá dé fàjá àlà yáàfù mí na tọ́ám fà àkọ́sùtù oúnjẹ tí wọ́n kó síbẹ̀ yẹn ló bá tún jí ó bá gbá mú la arfa'unnaka ila rasulillah ìmú ọ̀dọ́dọ̀ ànàbì ìmú ọ̀dọ́dọ̀ ànàbì lónìí fàkọ́lá inni muhtaj àá mo ní bùkátà sí oúnjẹ ìlú oúnjẹ tó rí mi tí mo wá mú lóru yìí o muhtaj ní bùkátà sí mi kéèké mo wà láyà ìyá alóhun láwọn ará alé ogun níyàwó mú bímọ o wọn òrò oúnjẹ jẹ ní o wà lè àájá tó ń ṣàdídà mo ní bùkátà tó lágbára pé oúnjẹ yìí àwọn ará alé mi mú fẹ́ lọ kó fún kọ́lẹ́jọ àníhú ò bá sílẹ̀ kò máa lọ́gbà tó ní òun ní oúnjẹ oúnjẹ ni asbahat ìgbà sílẹ̀ mọ́ kọ́lá nàbí bí nàbí sọ̀sọ̀ ànábì ma fáàlà àfi ìrọ̀kàlẹ̀bá rẹ̀ hà ẹrú rẹ̀ tó mú lánàá mú ẹni tó mú lánàá kí ya Rasulullah ó kíbò sí òun ní bùkátà yẹn ni pé ó ké gbàjarì pé òun ní bùkátà sóúnjẹ ni ló fi ṣàánú ẹ̀ hmm? ó wá fílẹ̀ lọ́rọ̀ kan ṣá ànábì wa sọ pé àmà ìnà òsàyàwó ìwọ lọ ṣàánú ẹ̀ tó fílẹ̀ yóò tún padà yóò tún padà rọ̀sọ́tù bó bá ṣọ fàjá yá fún nínú tọ́ àmì àkọ́tù ló bá tún dé ní tún jí oúnjẹ yẹn kó tó tún mọ̀ òun tó sọ fún bóun sọ lánàá ìmọ̀ ọ̀dọ́dọ̀ ànábì ló bá ní dáàní fa ìlú mọ̀ta fi mílẹ̀ mú ní bùkátà fi ni wàhálà ìyá àlò wálì ájá tún ṣe dàbó ṣe sọ lánàá yẹn náà ló bá tún sọ ń jọ ń sá ó tún ṣe kíni ó tún fi ilẹ̀ gbà tó tún dijọ́ kejì ànábì tún sọ pé àbúrò ẹ̀ ọgbà ọkùnrin tó gbá ara ẹni tó gbá múlànà ńkọ́ kí ló ṣe ó tún ṣàlàyé ànábì ní sallallahu alaihi iná ò kádàbàkà irọ́ ló pa fún ọ àṣàyà ó tí tó ń bọ̀ lọ́nà ó dijọ́ méjì àbí ìjọ́ kẹta ni yóò tún wáhùn ìgbà tó tún dijọ́ kẹta ló bá tún ṣe bẹ́ẹ̀ ló bá tún gbá mú ànábì wàhádà áṣírù ilé kẹta rẹ̀ ó ti tazumu la ta'ud túnmọ̀ ta'ud ṣe fẹ́ tó sọ ní pé ò ní wá o tún padà àwọ́bọ̀ o tún wá kọ́ọ̀là oní dáàni fi nílẹ̀ u'allimuka kalimatin yanfa'uka Allahu biha ó ní fi nílẹ̀ tí ń kọ ní àwọn gbólóhùn kan tọ́lọ̀wọ̀n oníkíni gbólóhùn náà ìdá àwọ̀yìká ìlà fìrọ́ọ̀ṣìká fọ́kọ́rọ́ ayata kùrùsí tó bá ti lọ sí orí ibùsùn rẹ báyìí tó fẹ́ lọ sùn kí ayatu kùrùsí ata eh, títí tó fi parí aya yìí láti aya kùrùsí wàláyà orí ìzúmọ̀ wà lálẹ́ ìlàbí ó ní kò òkè fàínàkà láyìn yàzálà àléìkà mínà lọ́ọ́ háàfìbùn tó bẹ́ẹ̀ lè ká láìyà zálà àríkà mínà lọ́yà hábìlú olùṣọ́kan láti ọ̀dọ̀ ọlọ́run kò ní gbò kò ní yẹ̀ tí ó máa ń ṣọ́ títí tí ó ṣe kíni sílẹ̀ ó fi má wà láyà kúrúbùkà ṣaitan hátà ó bá lóun tún fi ilẹ̀ ilẹ̀ tún mọ́ ànábì wa sọ pé mọ́ fàálà ànábì tún bí pé ẹni tó mú yẹn kí ló ṣe torí àsìkò àbú rẹ̀ rà ní kúrútù záàmà ánà oyù àlìmọ̀nù ó rò pé òun ó kọ́ mi ní ìmọ̀ kan kẹlẹ̀mọ́ àti àǹfààní lọ òbí ha tọ́lọ́wọ́n bá yóò fi tọ́lọ́wọ́n fi ṣe ní láǹfààní ànábì ni ánà iná sọ́dákọ́ká wàhúwà kàdó ọ̀rọ̀ tó sọ yẹn òdodo ló sọ fún ọ o ṣùgbọ́n kùrọ̀ ni o gbòrògbòdìyẹ níparí ṣá ànábì ní dáálíkà ṣètọ́nù ẹni tó mú yẹn èṣù kan ni ṣètọ́nù ẹ̀rí pé ànábì èdè alíwà láhùn sí kìí ṣe èṣù tọ́lọ́run àlákàjọ yẹn ṣùgbọ́n àlìjànú kan ṣètọ́nù èṣù kan ní gbòrògbòdìyẹ nínú àdìsí yẹn torí àsìkò ànábì ń sọ ńbẹ̀ ní kí àdìsí yìí kọ́ wa ni pé èṣù kan àjẹ́nú mi tó sọ fún ta ní àbúrò rẹ̀ pé tó bá ti ké kùrìsì lálẹ́ àkọ́kọ́ ni pé olùṣọ́ kan látọ̀dọ̀ ọlọ́run láì yẹ̀ zaala kò ní gbò kò ní yẹ bẹ́ẹ̀ tí ó dúró tí ọtí ó máa ṣọ ẹlẹ́ẹ̀kejì ńkọ́ ṣẹ̀tàn kankan ò ní lè súnmọ́ wọn ò lè súnmọ́ ìyànlá torí pé àjẹmọ̀lẹ́ka ju àwọn àjẹ̀nú lọ wọn lágbára jù wọn dáadáa àwọn ẹ̀rí pọ̀ tàbí lè mú ìyàwó ṣùgbọ́n àní lọ́gbìn torí àsìkò gbòrògbòdìyé òdodo ló sọ yà ní sọ́dákọ́ka fi háàdà háàdà lẹ́kọ́ nínú ọ̀rọ̀ rẹ̀ tó sọ wà kàdù ṣùgbọ́n àwọn ọ̀rọ̀ rẹ̀ ní òpùrọ́ ni ẹ̀rọ bíi pé òbá ìbùnú káàbù lọ bá nàbí ànábìlẹ̀ òdodo ló sọ àbúrò rẹ̀ náà lọ bá nàbí ó sọ pé ni ló sọ ìdí ni tó jẹ́ pé tá a bá kàn lè dérẹ́ nìkan lórí òun fún wa ná á lọ fi ná ìyẹn wọn kùránì àti tí a láyé mọ́ báyìí ṣùgbọ́n ọ̀rọ̀ kí ti wá ra

àbí irú àwọn tí àti wọ́n ti dì ní òwú wọ́n wí tí wọ́n ní ká máa sọ sápò lómi orí ìtẹ̀sùbà ni ó dé mọ́ síwájú wá ń tà wọ́n ní kó máa wo kìíní yẹn bó ṣe ń fà á gbogbo kìíní wọ̀nyí lájà dànù pẹ̀lú àdéhìí ẹ̀rí nù sáànà bí dì kò dì kí ni wọ́n ti ẹ̀kọ́ ọ̀nà ẹ̀ka wọn tó yá olórí ibú ni ọ́ ó sì sórí ibú dálẹ́ ni ọkọ̀ sí táàmù dáadáa Òkè àfá kan fi wá lò yí jìbìtì lóko. Òkè. Mọ́dé dárúkọ rẹ̀, mọ́dé dárúkọ ẹ̀wọ̀n. Orílẹ̀ bá dárúkọ ẹ̀wọ̀n. Tí ó bí ọ̀rọ̀ àwọn àrùn lọ, tí ó wọ́n tàbí nínú oko rẹ̀ wọ́n ní kẹ́ ẹbí sókò ní èyàn gbẹ́lẹ̀ èyàn bí sí wọ́n ní kẹ́ òfin gan yóò kò gẹ́rẹ́ lábẹ́ Kàkà ẹni ìdí padà eyo òmìnira èdè ayẹ rí àmì kéèyàn ẹja gbọ́. ókè. ẹjẹ́ kí n sọ nílò àwọn tó ń gbọ́ ìlúmí ògbọ́ kàrí tí wọ́n sọ ní kó tún wá kọ wọ́n lélòm tún padà bọ̀ ìpè làwọn fi ránṣẹ́ sí pípò gbọ́dọ̀ wà kọ́lùkọ́ nọ́mbà ìtẹ́gbẹ̀ mọ́ so ọmọ sọ pé èyẹ sì dájì bí kùrù sí ìlú bá yí kọ́ sí tó bá jẹ́ pé sí ìgbà ayé yóò ní ìdàkọ́ àbí tí òfin ẹ̀kọ́ kankan sí ọlọ́run kó fún alágbọ̀yé ẹ̀sìn wọ́n láwọn nǹkan tá à ń sọ kéékèèké wẹ́rẹ́wẹ́rẹ́ ó o ìmí ìtún wá láti gbìmọ̀ ìgbìmọ̀ ìfìfì olùgbọ̀n ní ìdí olùgbọ̀n ní ìdí fún ọ̀rẹ́ àtàwọn fífì ṣé lóko náà ni wọ́n ti ń lù yẹn jìbìtì four fifty láfà àti wá five hundred thousand four okay sir. okay sir. Allah akbar. ọ̀rẹ́ mi wá pè mí ó sì máa bọ̀ lọ́dọ̀ àwọn pàtàkì mọ́ wà ó ọ̀rẹ́ mi kan ní wọ́n bá mi lọ síta ìyẹn jẹ́ àfàṣẹ̀ṣẹ̀ máa níta ní ó ní kò fi dá kílára òkè nígbà tí máa lọ lọ́kọ̀ hmm. mo ló tún yọ méjì òjò tó ń bá èyí tí wàá gbé kò ṣàwà lọ́kọ̀ tẹ̀lé wọ́n ṣe àwọn ìgbà tó bá wọn ó fẹ́ àwọn mí lọ rẹpẹtẹ hmm. ó fẹ́ yan owó hmm. fún ọmọ lọ́dọ̀

ó ti lọ àwọn okùn kan bẹ̀ tí wọ́n ti fi rí ìyàn sọ fún wa níbi àwọn kan ò dá ló wọ̀n lọ àwọn kan wọ́n wo súra ẹ̀ ló ti múra wọ́n bá wọlé jìbìtì líle wọn kúrò ń bẹ̀ ẹ mọ ẹ ẹni ẹni ẹni mọ nǹkan tó àwọn ènìyàn ló yọ lára àwọn tó gbá tó lù ní jìbìtì bẹ́ẹ̀. ó dá ṣé yẹn jókòó àbí inú kàrẹ́ wà yìí tí èṣoko àbá kan wá lu gbogbo kàrẹ́ ní jìbìtì mo rí níjọ́ bí wọ́n ṣe wútúbà náà mo fẹ́ kẹ́ gbélé dáadáa òtún ẹ̀ṣẹ̀ òtún bàtà ń jímọ̀ wọ́n á ní ẹni yẹn máa ń tọ́jú àìsàn ojú o mo wà mọ́ọ̀kì báyìí ṣe àpé mi ṣe program ó sọ̀rọ̀ fún àwọn ọmọ lẹ́yìn tá a parí program arákùnrin yẹn mo kàn rí àwọn bàbá kan wọ́n kàn kó wọn sẹ́yìn mọ́ọ̀kì ó kàn kìíní kan sójú wọn wọ́n jókòó bí mo ṣe wá rí mo wá ń sọ pé àfọ́n sọ lárúbá mo wá ń sọ lárúbá sí i wọ́n rí pé lárúbá rẹ̀ ìsọkúsọ ló ń sọ ló bá ń ṣe pèlè rẹ̀ ẹ̀hẹ́ wà lọ́yìn lóun bá ń parọ́ ẹ̀mọ̀ òun fi lára kú ẹ̀kọ́ ẹ̀kan sọ káyé òun mọ̀ dá nǹkan kan kò fẹ́ kí n sọ̀rọ̀ wọ́n pé bàbá tó jókòó bàbá yẹn wọ́n sọ kí ni wọ́n sì ti gbọ́ òun ti gbọ́ oríṣiríṣi àwọn èèyàn lólóhùn àwọn ojú òun yìí atúnkankan sójú yẹn àwọn ọmọ bàbá yẹn dé ẹ̀ mọ́gbọ́n tó dá ni ìgbà tó lọ bá bàbá yẹn nílé tó ní ohun òyìnbó sàn tó gbé bàbá yẹn dé àṣó ti sọ fún bàbá yẹn pé tó bá sọ pé kí ni kó sọ pé dúdú tó bá tún sọ pé kíní kó sọ pé pupa ṣùgbà táwọn ará ilé wọn owó tó ní kó lọ wá wá wọn yìí ní wọ́n ti lù wọ́n jìbìtì ìgbà tó dé gbójú bàbá tí ń la ọ̀rọ̀ kíní bàbá ní dúdú ó máa sọ dúdú ẹnìyàn ní dúdú kíní òní pupa báwọn èèyàn sì lọ kó ó gba owó lọ lù inú ẹni tó gbá mọ̀mọ́ ẹnìkan ti kú sí tó pàtàkì gan ti máa dákọ ẹnìyàn ti kú ẹnìyàn sáà ń ṣépè kìíní gẹ́gẹ́ bí láfáàní ní Malaysia wọ́n ti dé ó ṣàǹsọ àwọn ìlú ńláńlá tó ń ti dé tó ń ti àfáà gidi ní ọlọ́run ló fi rán un ṣe títẹ̀ bá jẹ́ ẹni tó ń tọ́jú àìsàn tó ń ṣe ìwòsàn kìí ṣe mọ́ṣáláṣí ní òtì wá polówó ṣùgbọ́n lọ mú wá nìmú wá pé ẹ̀kéwù ẹ̀gbẹ́gbójú ṣe dúdú tó ní àwọn àfáàní ọlọ́run ló fi rán ṣé olúwájá náà bí ọlọ́run àwọn jìbìtì bá ń kọ́ lọ́run láwà bẹ́ẹ̀ ṣùgbọ́n àwọn ẹ̀kọ́ wọ̀nyí ṣe pàtàkì ká mọ̀ ti máa lò fúnra wa ẹnìkan ò ní gbé oúnjẹ lé wa lọ́wọ́ tàbí pààrọ̀ tàbí fúnpá tàbí kọrùn tàbí gbàdì tàbí òkà kan tí ó ní ká máa lò káàkiri fún ìṣọ́ àti rí pé kùrì sí ìgan ìṣọ́ ni pàdé tí ó ti yẹ wá ń ẹlẹ́ni ẹ̀ àwọn àfáàsù náà kàn pa ọ́ dànù wọ́n mọ bí wọ́n ti ṣe síra wọn ẹlẹ́ni ẹ̀ bàbá ẹ̀ ti ṣe jiná kó tó di pé bàbá yẹn kú kò mọ́ ní ó ní gbogbo tó ń ṣe yẹn ní gbọ́fà tí wọ́n ta ata tí wọ́n sọ wọ́n lọ ṣá ní dáadáa ó rí pé kò ní wọlé bàbá ẹ̀ ti ṣe sí lára tọ́lọ̀ bá fẹ́ kádànwò pọ̀ fún wọn wà láìwọ́n kan ṣáàyàn kò ní wọlé à ń sọ fún ẹ torí mo gbọ́ kó ṣẹlẹ̀ sáfà alìsùn náà kan nílẹ̀ àwọsá ó ti pẹ́ o àfáà kan ló tún ṣáà ní Ghana àfáà yẹn ló ṣàlàyé ẹ̀ fún wa Ghana làfáà yẹn ti wá wípé ó ń ṣàlàyé súnà fáwọn èèyàn pé kí wọ́n má ṣe òkígbẹ́ kí wọ́n má ṣe ìwẹ̀ pé kò bá ṣe rí àwọn àwọn ará nìyẹn kan ṣe wọ́n kan ṣàládà látẹ̀yìn lójijì ni kò wọlé àwọn òsọ fún yín kó ti ṣe tiẹ̀ sára ẹ má dá lóhùn àwọn àbá àbíjà kan báwọn èèyàn ṣe tẹ̀lé mọ́ nìyẹn gẹ́gẹ́ bẹ́ẹ̀ ó ṣe é ṣe ọlọ́run kan ṣe tòró máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ o ẹ mọ̀ pé níkàrẹ́ àwọn tí wọ́n ti yìnbọn sínú àwọn brothers wà síbọn wọ̀ wọn lára àwọn ọmọ àrí brọ́dà tí ó jókòó táwọn olè yìí mọ̀ ṣèbẹ́ mọ̀ nígbà tó ṣẹlẹ̀ yẹn ìbọn bá ó bounce ẹni tí ìbọn bá òun náà lọ ṣe operation fún tọ́ta wọnú ẹ̀ ẹni tí ìbọn tara tiẹ̀ tó bá tó bounce sáré lómi ẹni yẹn lọ táwọ̀ tí wọ́n lọ tí ẹ̀yìn ọkàn ra fàlà sí i ìwà ìjà ìgbẹ̀dẹ̀ àti ìdóso kọ́ àwọn ọmọ muslim brother méjì táwọn kan lọ́n tí wọ́n ẹ̀kọ́ ọ̀tá bá wọn pápápápá tí wọ́n tó kúrò ní sí so ó máa ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ nígbà mi ọlọ́run máa ń fi ṣe ẹ̀ṣọ́ yàn àwọn èèyàn wà rò pé wọ́n ti jàjẹ́ sára bẹ́ẹ̀ ni a ti jàjẹ́ sára ṣùgbọ́n àjẹ́ sára tá a jẹ ní súnà ṣàpọ́lọ̀ sọ pé wọ́n máa ń ṣọ́ wa tá a wá ti ka kùrì sí yù yìí so èèyàn ti ké tó ṣeéṣe náà kí wọ́n rí yù kí wọ́n yin irú ìbọn yẹn kó mọ̀ báyàn tàbí kó báyàn kó mọ̀ wọlé torí pé àjẹsára náà ní gbogbo àwọn kìíní ẹ̀ brothers yẹn àti shafcaf irú ẹni tó ń travel lọ́sọ̀ àtàwọn olè yìnbọn yẹn ọmọ kàárẹ̀ náà ni àmọ́ mo ti dápẹ́ láwọn táyì nǹkan rí bọ́ mo ní ní máa dápẹ́ wọn ṣé n fóun ti kékù rí sí ó tún ti ṣàdúrà ìrìn àjò so ìṣọ́ náà wà fún bẹ́yìn so tó bá ní wọ́n ti jẹ nǹkan nta jẹ náà ni nta jẹ là ń ṣàlàyé ọlọ́run fún alágbọ̀yọ́ rẹ̀ ṣé kò sí béèrè kankan torí a ti lo àádọ́ta ṣẹ́jú fifty minutes láti lò ń bì ó fifty minutes. kí ló dùn mọ́ ṣèfáwọ̀ ṣìfàáhù ṣàfàáhù hmm. sọ́rùfù nìyẹn nídè wọ́n pè ní morphology ṣe kí ni wọ́n pè morphology ṣìfàá kò jẹ́ ṣe sọ́rùfù gan ṣìfàá ò ní ìwòsàn ṣàfàá ṣàfàá ní kí nìyẹn ìpẹ̀ kí wọ́n sì pè yẹn ní ṣàfàá ìgbà ṣìfàá ò ní ìwòsàn gbogbo di wa ṣèlú ni ṣìfáàwù yẹn ti kò ní àárín kò ní àínú àlẹ́ àínú kò ní lẹ́yìn ṣàfà yẹ́ṣù ṣìfáàn ṣìfáàn tó dé ṣùgbọ́n lẹ́yìn ẹgbà lọ́wọ́mà àṣíkù aláàntà ṣááfí láàṣìfá àwọn àná tánàbí ni allahumma adìhìbìlì bá àtàrọ̀ anta ṣáàfì láṣìfáà ilá ṣìfá uka ṣìfá láàyọ̀gọ́ tẹ̀lé sákọ̀mù ṣìfá ukò ìṣẹ́ aláàínù ló parí ẹ̀ ṣé ti yé ṣìfá ò ní ìwòsàn ṣàfáà ẹ́ máa ń bẹ̀lẹ̀ ní yẹ̀ṣfáù yẹ̀ṣfáù ṣàfáàtàn ò ní ìpẹ̀ ṣíṣe tó jáde nù kùrìsí wallahu a'lam السلام عليكم ورحمة الله وبركاته وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين وسلم تسليما كثيرا كثيرا والسلام عليكم ورحمة الله وبركاته